نعم كيف تعرف الآن لكم رجل هنا لمستلع الحديث كيف تنقى لكم طعوان قلوا حديث آه تو بسم الله الرحمن الرحيم أفان قواني با أوان إسلام قولوا فما حديث يكي مرفوني أبي موقوفني أبي مقطع أواني المبتو والمرفوع أقما ذاك مرفوع أقما النبي قال صلى أما دعوا قال النبي لا صلى عبد النبي لا سلاف النبي قال صلى أما دعوا قال النبي لا صلى عبد النبي لا سلاف أقما إنه دعوا أتيوا أني والمرفوع أقما ما كان له حكم مضاف إلى النبي صلى الله عليه وسلم وهو أنواع هناني ما كان له حكم هنا يقول جدوره المضاف إلى النبي صلى الله عليه وسلم أنت في سقوع النبي لو صواب النبي لو وسلم أذكى النبي صلى الله عليه وسلم هو أنواع هذا الأول أنا أقول قول الصحابي إذا لم يكن أن يكون من قبيل الرعي gbọ́dọ̀ sàbí tó pé kalẹ̀ tàbí a ah, kìí ṣe pé ìtú yìí ló sọ̀rọ̀ kìí tó yé sàbí ẹ̀ ló sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn kéde náà yìí wọ́n lámì yẹ kún tẹ̀sí ẹ̀ kéé pé ń túmọ̀ ọ̀rọ̀ kan fún wa ni wọ́n lá ma'rufan ka ìlú bí àkàbí àmì Isra'iliyat a ti gbàgbé ẹ̀ àwọn bíi ti

ẹsẹ̀ wọn pa àwọn bàmí ìsirà kò sábúrú mbẹ̀ pàápàá jùlọ wọ́n sàlàyé fún wa báyà fábọ̀ wá sàlàyé fún wa ọ̀nà tó pín sí bí ọ̀nà mẹ́rin ló pín sí ìjẹ́ pé wà ti ń gbọ́ báyà àgbà wọlé tóró sí líle tó wà nínú sí Kùránì ìjọba ẹgbẹ́ tàbí gbọ́ báyà á ti dànù tó gbé orí rọ̀ ní ọ̀tàkùn náà sí Kùránì ìlú ẹgbẹ́ kò tako náà sí Kùránì àwa àṣírí lọ́gbẹ̀ẹ́ ẹ̀mí yàn á sọ àmọ́ ipò gbé ànígbà lọ́wọ́ lódodo àmọ́ tí wọ́n mẹ́sì koran lọ́gbọ́n bá àfi tẹ̀sí ó di wà lọ́nkà náà àwọn Israiliyat so owó ẹ̀ka abẹ́bẹ̀ kì í lẹ̀ tẹ́lẹ̀ máa sọ pa Israiliyat ó di wà náà nítorí àwọn ẹ̀kọ́ náà kábọ̀rọ̀ ní àṣírátù sáà lápẹ́ ìkíta bí نكو أبقى لنا وإسرائيليات أبقى أبقى لنا عليه السلام أو أحوال القيامة أبقى ما يسعجد ما ودي وجزاء يستطيع أو جزاء بيبقى يستطيع صفاني نزل القيامة أنا أقول وإن كان من قبيل رأي فهو موقوف ففي رأي صحابين دبو مرفوع حكما عما تذكري موقوف وإن كان تفسيرا فلا فالعقل فلا حكم نفسي ṣe pé tẹ̀síìrì ni ó dẹ̀ ní ibi tó ti mú wá ní kùnrán àbí lọ́dọ̀ àbí ìpínlẹ̀ tara ní mọ̀jẹ́ وتفسير موقوف يعني تفسير موقوف وإن كان قائله معروفا بأخذ من الإسرائيليات كيف تعمل مره هو الكلمة مره هو أنه إسرائيليات تكيل عبد الله بن عمرو بن عبد الله بن سلام فهو متردد بين أن يكون خبرا إسرائيليا أو حديثا مرفوعا يو ولا عين لو تنبو لا نقول كوي أروي إسرائيليا أبي حديث كوي وفي كسر عليه السلام فلا يحكم به بأنه حديث للشك دعاني ويقعني تجوب حديث ما داوس يعني تقول تقول ذكروا أن أبادلة هم عبد الله بن عباس وعبد الله بن زبير وعبد الله بن عمر بن الخطاب وعبد الله بن عمرو بن عاص أخذوا من أخبار بني إسرائيل من كعب بن أخبار أو غيره عذبا وقد ذكروا أن أبادلة أو أصحابي جنب أبادلة ببوا ببوا النبي محمد صلى الله عليه وسلم تسمع أصحابي كوكو يايجو náà ni abdullahi ah, àwọn sàábí máa gbọ́ pé abdullahi ló kọ́ tó dáa kò fẹ́ sí sàábí tí ò ní abdullahi nílé rẹ̀ gbogbo náà sọ kọ abdullahi abdullahi abdullahi àwọn abdullahi wá pẹ̀lú pé abdullahi kò ní màbí àwọn àdìbò lórí kó wá pè wọn ló kọ wọn mọ́ wọn à ní alàbádára àwọn abdullahi sọ́wọ́ ẹ̀sìn kọ́ pé ibnu abbas òun tọ́jú ní ibnu abbas àwọn ọmọ tó ti tẹ́ ní abbas dípọ̀ olómi àmọ́ wọ́n pè ní ibùnà àbá wọ́n ní ibùnà àbá wọn pé abdullahi ibùnà àbá sọ wọ́n ní ibùnà zubair wọn pé abdullahi ibùnà zubair lòun wọ́n ní ibùnà umar wọn pé abdullahi ibùnà umar lòun yìí ó di yé wa so tó gbé àwọn abdullahi yẹn pọ̀ ọlọ́run dẹ̀ kẹ́ gbogbo wọn ọ̀pọ̀lọpọ̀ wọn kúrọ́ta àfáàní gbogbo wọn nínú àwọn sàbí gan ó di yé wa ọlọ́run kó bá kẹ́ wọn kó kí àwa náà ọlọ́wà náà náà nìyí عبد الله بن عباس عبد الله بن عباس عبد الله بن زبير أتى عبد الله بن زبير وعبد الله بن عمر بن الخطاب أتى عبد الله بن عمر بن الخطاب وعبد الله بن عمرو بن عاص أتى عبد الله بن عمرو بن عاص أخذوا من أخبار بني دعونا ما قالوا أمراء بني إسرائيل من من كعب بدر كعب على الأخبار أبدأ إبرو لهم دي irẹ́ bẹ́ẹ̀ fàdà ní kótó gba islam káàbì yìí àwọn gẹ́rì abẹ́lòmínà asáàníyà kátókò mẹ́rin tálẹ́bà àwọn tí àdíjì kan lẹ́ pé a sọ pé marufo an bi hukman àdíjì tó gbẹ́rẹ́ a ní marufo an bi hukman pẹ̀lú àwọn àlàyé tá gbọ́ yìí pé àdíjì mọ̀ kúfù ni torí àmọ́ ìdájọ́ tá a fún ìdájọ́ mọ̀fóòn a má ṣe wàhálà jìnà àdínsì àbẹ̀tún ẹ̀ṣẹ̀ wọ̀n sí o àdínsì ẹ̀ṣẹ̀ àbẹ̀ àtẹ̀síbà sọ fún wa àdínsì tẹ́tà àbí sọ fún wa pé Abdullahi bin ó ní كنا نعود الاجتماع وصنع طعام في عهد رسول الله من النياحه ó ní àwọn àkà láyé ànẹ́bí sọ̀tẹ́lẹ̀ lásìkò tó ń bẹ láàrin wa ẹni bá ń kójú kò ló lókùn tó máa ń jẹun lẹ̀ àkà àkókò yìí wọ́n ń bẹ̀ yìí kú jẹ́ àwọn tó lọ́wọ́ wẹ̀rẹ̀ ọlọ́wọ́ wẹ̀rẹ̀ ẹ̀wù orin fún ọdún ìlú àlùkẹ́ àmà ọdún yẹn tí wọ́n pé ẹ̀rín gbóná fún ọdún ìlú àlùkẹ́ àmà yóò máa tẹ́wọ́n yóò máa tẹ́wọ́n ìjẹkújẹ tó ń jẹ ní olókùn àbáwọn tó ń pariwo tó ń pariwo olókùn sọ fún bọ́ọ̀ níyàhà ìran adóbi ológun yóò láwọn ọba ilé ìwé ànábì ní blazer ànábì ní kíni blazer mi ní mọ̀nzáraba lọ kòdó dá àbí wọ̀ṣọ́kà jùyọ́ba ọ̀dá àbí dáhùn ti jà ìrìyà kí sara wa ni o ànábì ní kìí sara blazer mi nà mọ̀nzáraba lọ kòdó dá àbí bára rẹ̀ létí gbogbo ẹ̀ bára rẹ̀ létí ọlọ́wọ́ wa ilé wọ̀ṣọ́kà jùyọ́ba tó bẹ̀rẹ̀ ti fàtàyàmá rẹ̀ lọ́rùn ودعا بالدعوة الجاهلية تنسى مرة الجاهلية أنا بامبلوا وعا يريدوا سيئوا بامو مزبان lóbìnrin tẹ̀mínà ó rí ẹ̀ níyàá níyàá ní kí ẹ máa àtàbí wá ní àwọn sàbẹ́ pé kúnnà na ọdún sọ́nà àtọ̀hánbù ìtìmá wọ̀tọ́mà àtọ̀hánbù ti àdìrẹ̀sọ́lẹ́ ní níyàá àwọn akàkún káwọn yẹn máa péjọ lólókù kó máa dáná oúnjẹ nínú níyàá tí wọ́n bẹ́ yòókù jẹ́ ìdájọ́ ọ̀rọ̀ yìí àbdùlá ibùn jẹ́rì lọ́sọ́ ẹni sábẹ́ lọ́sọ́ mọ̀ òkú fún ìgbàgbọ́ láti àforí ìdájọ́ mọ̀rọ̀fó hukman ha ìbéèrè mi ni ha láti kan sọ tó tó kojú ànábì ló ti ṣẹlẹ̀ torí láti ààbìnà sí tàbí gbàlá wà láàrin wa àwọn àmà lójú àníbi wọn tí wọ́n ń kàkọ́ pé kéèké jẹjẹrẹ olókùn pé haramu ni alató ó di ẹ̀yọ lókùnmọ́ rẹ̀ kẹ mọ̀ kófò ní ní labzan àmà hukman kí ni bọ̀rọ̀fó ó di yẹwà ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí náà náà الثاني أبي سين الصحابي إذا لم يكن لم يمكن أن يكون من قبل الرأي تسأل باتنك táwọn àfi káyè lé ọgbọ́n orí èrò tí ẹ̀kọ́ ilé rí bí ẹ̀kọ́ ilé مثلا بذلك الصلاة علي رضي الله عنه في القصوف أكثر من ركعين من كل ركعة ìwọ́n mú ẹ̀lẹ́mbù wá pẹ̀lú Sayyidina Ali nígbàtí ń kírun tí ò ní wọ̀ ẹ̀rẹ̀ bí méjì ló máa tẹ̀lẹ̀ a ní kòsófù kama a ní kòsófù shams èyí tó tẹ̀lẹ̀ láìrí tẹ́lẹ̀ rí náà ni Eh, oòrùn tó wà bí òṣùpá tó wọ̀ kòsúf jẹ́mṣù lọ́wọ́ àbí tó wọ́n á ní kòsúf ṣẹlẹ̀ láyé sẹ́dínàálì orú yẹn kọ̀ṣẹlẹ̀ so sẹ́dínàálì wa ti kìíyàtì àwọn àgbẹ̀ ọgbọ́n rẹ̀ kọ́ni ọ̀rọ̀ ànẹ́bì ni àbí kò sì kìíyàtì bí a nígbàgbọ́ òun wọ̀ lẹ́yìn rìsílám nípìnlẹ̀ di àbí rákà méjì tó rùkú méjì

ọjọ́ arúkú lẹ́kẹ̀ẹ́sì oye tó rẹ́kà kọ̀ọ̀kan rúkú méjì méjì sẹ́nárì kẹfọ́nì kò sóò obìnrin pé kìí ṣe ráàyè rẹ̀ ni iṣẹ́ ló ṣe ọ̀rọ̀ tó gbọ́ ẹnu àlejò sẹ́lá ni àwọn ọ̀pẹ́ gẹ́gẹ́ dáàmà lọ́sílà rákà méjì mi rúkọ ẹ̀yìn náà ni rákà kọ̀ọ̀kan rúkọ kọ̀ọ̀kan tọ́mí ìsìn wọ́n ti rúkọ méjì méjì ápẹ́ mi rúkọ ayé ó di ẹni ìsìn àgbàkẹ́ pé ó mú pé rúkọ mẹ́rin ní màtí lórí rákà kan ọlọ́wọ́ fọ̀rọ̀ sùn wọ́n á lókùn ọ̀nà àwọn sọ gbogbo fún ní ọkùnmù péré obìnrin ọ̀rẹ́lẹ̀ bọ̀rọ̀ fún pẹ́sẹ́dárì èyí tó ṣe òkèrè gbogbo olóògbé oye inú kọ́ gbogbo ti gáàbì tó ṣe gáàbì yọ̀mà gáàbì sọ fún gáàbì yọ̀mà ló jẹ́ pé yóò máa jẹ́ kí ni موقوفا لأن أو قول علي أو فعل علي أما مرفوعا حكما لأنه ليس من رأيي ودي كده kò tó bẹ̀rẹ̀ gbogbo orí ẹ̀wà gbẹ́jà kò gbogbo orí di ara ó di tí wọ́n mú wá bẹ́ẹ̀ ara wọn sàbọ̀dọ̀ ìgbà ara wọn tó bẹ́ẹ̀ mú wáyé òkú rẹ̀ ó di wà mo bá kára lẹ́yìn ó rẹ̀ نعم الرابعة الثالثة إليك الثالث أن يضيف الصحابي شيء إلى أهل النبي حا وده كمان كذا يقول أن صلى الله عليه وسلم وده كنا نعود الاجتماع في أهل النبي أن يضيف الصحابي شيئا إلى أهل النبي صلى الله عليه وسلم ولم يذكر أنه علم به يقول كده في الكتاب سيئة النبي الله عليه وسلم الله أما قصة قال النبي لو صعب أنا كقول أسماء بنت أبي بكر رضي الله عنها أبي قلوا ماما وأسماء أما بني سيدنا أبي بكر رضي الله عنها قلوا يقول زبعنا على عدم مثل فرسا عدوما عدوتي عدوتي لا يعني سلم معجزي ونحن في المدينة أو في المدينة فأكلناه على جهة قلوا kọ̀sọ̀pá níbi ní káwọn ọ̀dọ́sẹ̀ ọ̀nà màmá láyé àti ìṣẹ́lẹ̀ àwọn dúró ẹ̀sìn àwọn jẹ́sì ọ̀nà ẹ̀yìn náà lè jẹ́ fi wá wù yìí àmọ́ kò ní pẹ́ ti conference lórí ẹ̀ bí àwọn ará àtọ́kọ́ tó tó fẹ́ jẹ́sì náà yàrá ti conference lórí àwọn bá fi jẹ́sì jẹ́sì rẹ̀ ọwọ́ ti yẹ ìlú làgọ́ máa fi conference lórí ẹ̀ ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí. naam arabi ami síbẹ̀ náà ni أن يقول أصحابي في شيء أنه من السنة كده عبد الله سنة كده عبد الله سنة كان ọdí wa kò lè pè ní súnà àti gbogbo ọmọ ìpàlẹ̀ bí ló ṣe ó dí wa àmọ́ bí wọ́n kà pé súnà ara tàbí òye tó bá wọn. mo fẹ́ tẹ̀jẹ́ lọ́jà pé tẹ̀lé ó fẹ́ ìdílé òní àfẹ́ ó fẹ́ ìdílé sáǹfà ẹ̀ àwọn amọ́tíláṣí ọ̀fẹ́ tó àbúrò mi kan ó wá wá láti ó wá láti àbújá wọ́n ti wá fẹ́ ṣe ìdámọ̀ ó wá ní owó tí ò ní ẹgbẹ́ kan owó tí ò lẹ́gbẹ́ kan kò fẹ́ kí kọ́sùn kọ́sùn àbá òní kọ́sùn ó gbà á kí. ya koyi matsalaci ke tare eh abdullahi ibn abbas ne sunna ne oni le onye wọn ní ẹ̀kọ́ ní tọ́lọ́ onye yàn ó máa kọ́ ní nínú ìgbà tó ó kọjá ilé ìlú ọ̀rọ̀ jẹ ọ̀kì ní ìlú ìbọn táǹkì ó ndị ndị

jẹ́mi ìjẹ́ òbí tó abẹ́jú jẹ́mi ìlú mi wà ìwọ wá jẹ́mi ó lẹ́yìn kọ̀ọ̀kan kí kọ̀ọ̀kan dà jẹ́ túnbẹ̀ ní pé kò kí jẹun sọ́lá àwọn. ara o ètí ìjà mi ẹ̀ mí nǹkan yẹn ìjà mi láyà mí náà bá mi nǹkan yẹn pé súnà ni ọ sọ̀rọ̀ yẹn dílé kò sọ pé súnà ní kàn dákẹ́ ẹni rántí ọ̀rọ̀ súnà ni pé kó kí pé àwọn ìlú ìmọ̀ àti gbọ́gbẹ́ wọ́n tẹ wọ́n mú ìrìn àjò wọ́n àkí méjì lẹ́yìn náà wọ́n àjòkù àbí kún tẹ́lánà àbí kún fi mẹ́lẹ̀ kọ́ kí méjì káwọn náà ṣáà kéyí lẹ́yìn ọba mu sunna Abdullahi wíyọ ni ó ní àsunna àyẹ̀tí mama àlùmá sunna bẹ̀ ni pé kó kí omi ẹ̀kú pẹ̀lú ìmọ̀ èyí tẹ́ yín sọ fún yẹn yìí tẹ́ sọ fún yẹn lóòótọ́ kí ti kú sunna níbẹ̀ nítorí wọ́n fẹ́ ti súnà ló fẹ́ kí kọ́tẹ̀ súnà ni àwọn nítorí súnà káti wájú bí dáadọ́ ọ̀rọ̀ yẹn lágbára ju bẹ́ẹ̀ ti mú kó súnà ni ọ̀rọ̀ kó kírun jẹ́mọ́ bẹ́ẹ̀ ti wí yẹn tó kọ́rẹ́tì ni àwọn gbólóhùn tí mo kà fẹ́ kọ́ mẹ́rin pé ni pé àsúnà tí wọ́n wíwẹ̀ àsúnà ayẹ tí mẹ́mà rì máa nígbà wà tó wà ni kó kírun yẹn ó di ẹwà bó ti rí mi rí nǹkan tí bàbá bùn bá náà wí mi nípa ìṣe òṣòkùlá ó sọ pé súnà ní kọ́ sí kíni kọ́ káwọ́ sókò lọ́dún mẹ́rin nítorí ẹ̀ẹ́mẹ́mọ̀ eh, eh, eh, ló pè é abdullahi bin wa imam olu agbọrọ ẹwa ìmáàmù dáàrù kùtù ẹ máa kó máa lù bí nìyí ó di eyín ẹ máa lọ gbé àwọn ọ̀tẹ̀kùrí alákọ̀ọ́gà fún ìyọ̀bọ̀ ni àmẹ́jì mi pé wọ́n sọ pé súnà ni pé Abdullahi bin Abbas àti Abdullahi bin Umar wọn láwọn ará bìí máa káwọ́ sókè bíi kíni tẹ̀kùrí mẹ́rẹ̀ finish then ti ìdì náà ó di yàgbá àlùdáàkà ọlọ́run ló àkọ́rẹ́ yìí

fine ọjẹnu ẹgbẹ́ lórí ìgbìmọ̀ yóò kàkí méjì tí ẹ ó ní mẹ́mọ̀ bẹ̀rù yóò fún méjì tí ẹ yóò sàlámà àwọn yóò wà parí tí wọn ó di ilé tẹ̀lẹ̀ tí lógún ọ̀sọ̀ mọ́mọ́ sọpọ́ tẹ̀lẹ̀ tí lógún ọ̀sọ̀ báwọn máa tí ó wà lẹ́yìn ilé wa ti bá lọlé ìmẹ́mù yẹn màmí bá débẹ̀ yóò àní kí n kírun fáwọn ṣé ìkà kírun fún wa tí ó mọ́ bẹ́ kírun wa lọ́pọ̀ tó ẹjọ́ jọmọ́ àrùn ìrìnàjò ní mí o ẹni méjì máa kí kẹ́ kọ̀pìlìtì rú yìí wọ́n á kírun fún abzor báwọn wọ́n tó bí ápẹ́ òṣèlú kí kírun bàbá kan ní ẹ̀ eh, àbá tó bá kí fún wa kí pé àfẹ́ àbọ̀ ọ̀rọ̀ òní kí fún wa bọ́ sẹ́yìn ìmọ̀mù ní ah, ó di bí aláìmọ̀kẹ́ tó gbé bàbá yà gbọ́ àwọn tó dàpọ̀ ó di ìsokọ́lọ́ ọkọ̀ sànù ẹlòmíì kò yé nígbà mo lọ sóko wa ọ̀làsọ ọba baálẹ̀ rẹ̀ nígbà mo sọ wọn pé arìnrìnàjò ni ó ní àbí dàkú dàkú já ìdí àǹfààní orí pé àfẹ́ àbọ̀ àǹfààní ibẹ̀ ẹ̀yìn ìsọ́wọ́ pé mo tó sí bó ti yé nù òwúrò kó orí ni ah, ó ti wá fún alábọ̀ ah, orí ó di kọ́nà ọba kó tànù wà ní aráàmì àyẹ̀kó na sàhábí an ṣe ìdí annáà sunna nínà sunna ka kawulẹ̀ ibn mas'ud radiyallahu anhu السنة من السنة أن تقف في تشهد يعني في الصلاة

وإن قال أو تابعي فقيل مرفوعا أبقي تابعي سوكو بقي رأيه مرفوع أو قيل موقوف وإن قال له التعابعي فقيل مرفوعا قال تابعي برضه هو يقول مرفوعا وقيل موقوفا لابد يقول موقوفا كقول عبد الله بن عبد الله بن عطبة بن مسعود السنة أن يخطب الإمام في عيدين خطبتين فيفصل بينهما بالجلوس قولوا عبد الله أما أطبع أما مسعود تقول السنة أنت بقى سنة أن يخطب إمام في إيدين خطبتين àti ìdà àwẹ̀ ní àti ìdì gbẹ̀rẹ̀ ní kó ti ẹkọ́ pà méjì o lè yẹ́ fìṣẹ́ rẹ̀ ìná ọmọ àbìdì tó máa jókòó láàrin bá ti máa ti irun júmọ̀ ẹ̀ náà tó láwọn gbígbà pé irun ìdì pé kúdùbà one rọ̀ ni kò sí pa ń bẹ̀rẹ̀ à ń bẹ̀rẹ̀ ń bẹ̀ àbí bàbá yẹn ní ọ̀rẹ́ bẹ́ẹ̀ ni nítorí pé ànẹ́bí àmà bẹ̀rẹ̀ tó pálí ìṣẹ̀lá tó bá parí kúdùbà pẹ̀lú àwọn ọkùnrin náà yóò tún sọ̀kalẹ̀ lọ́dọ̀ àwọn obìnrin olùsọ̀kúgbàgbọ́ kò sí síkàrà ìdùn wọn lẹ́gbẹ́ ohun yóò débẹ̀ tó bá pàtẹ kúdùbà tó lọ́dọ̀ àwọn ọkùnrin nítorí máa lọ́dọ̀ àwọn obìnrin lọ́dọ̀ ṣe kúdùbà kódà ìbẹ̀rẹ̀ àwọn yóò sọ tagbara àwọn obìnrin yàtọ̀ àwọn obìnrin ìsọ̀ àbí yàtọ̀ ọlọ́gbọ́ akẹ́ wọn àwọn ìyá dáadáa wọ́n máa yọ yẹtí wọn ẹ̀lú bí àmọ́ lọ́ọ́ yóò máa yọ yẹtí ẹ̀ yóò máa yọ yọ níkele níkele tàbílẹ̀ pé ẹgbọ́ ọrùn ẹ̀ láti mọ̀ fi sàárà ṣé nàbí láàrin ni ó ti aṣọ rẹ̀ lẹ̀ yóò máa jù síbẹ̀ ó di wa so kò sí ara kò sábúrú bẹ́ẹ̀ kí ẹ gba sí لينا على على على على امر على ابره العموم اللفظ ما نبقى لو نبي ايدي كنت لي بان يا كودون اقول بقى هذا خاص بالايد كنت سمع ابو بكر واني باوا دكتوره حتى هذا دي دو ايد الله فريسو على ابره لعموم اللفظ لا بخصوص السبب انت اللي بقى سنيه تطبيقها كل جيوا مو بي اكيد بقى بقى منسي ولوري ولو ودي

so a ń débẹ̀ wọn fẹ́ parí àdó àwọn àmẹ́kọ́ àwọn tó dùnà àdó kẹwọn lójú ọ̀nà so n bá ti wá ìdílé tí máa ṣe nígbà wọn tó ti wá ìta wọn bá ní wọn bá hàn náà sí pé ìjọ kẹta ilé inú ní wọn yóò lè gbà yẹn tí àwọn fẹ́ kọ́ ṣe ní àwọn àrùn fẹ́ ìdọ̀ àwọn ti ṣe wá àbí àbí àdó àjọ kẹta ọmọ ìrìnàjò àlè wọn àwọn pé sunni di kiri lọ́gbà wọ́n yà dáre mo wá ń sọ́rọ̀ ìgbẹ̀mí ara o ní kò sáàbùrú bẹ̀ ọ́ ó ní jẹ́mù sọ́bàá ní pé obìnrin yẹn onímọ̀lẹ́ wọ́n ní obìnrin yẹn onímọ̀lẹ́ gbálẹ̀ àwọn arùpọ̀ ìdà onímọ̀lẹ́ gbálẹ̀ máa ti àwọn arùpọ̀ ìdà onímọ̀lẹ́ gbà ní ẹni pé àpẹẹrẹ rádà ní kí ẹ mú ní iṣẹ́ rẹ̀

àwọn owó àbíkà ló sọra pé àwọn owó ìgbà ní kí ọ̀rọ̀ ọba tẹ̀lé ìwà tó kò ní kí ọjọ́ kù yẹn pé lọ sí mọ́ ìyẹn kò fi di bíbí àkókò ìgbàlúwà. ọ̀rọ̀ sẹ́pà olókùn yìí bá wà bẹ́ẹ̀ sẹ́pà olókùn yìí bá wà bẹ́ẹ̀ sẹ́pà olókùn yìí tẹ́lẹ̀ bá sọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ kí yẹn wà bẹ́ẹ̀ ó di sẹ́pà olókùn yìí sẹ́pà olókùn yìí ò sí ń bẹ̀ fáìn àlẹ́pà olókùn yìí bá wà ń jòkó yìí sábúrú mẹ́ ó di tó ìjọba ti náà ìnáà ní ṣe àlà nípa àlámọ̀ nítorí nípa ọjọ́ kẹta ẹ̀gbọ́n ah, òun ìran sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ rẹ̀ káwá sí nípa ìlọ́mọ̀ láyé àná ìṣẹ̀lọ́lá lọ́sọ̀rọ̀ àgbọ́rí pé wá wọ́n gbé lọ sí ilé mi ẹ ń gbé nílé àwọn ní ogolókùn yẹn náà ti ṣe wọ́n ti ṣe tàbíà pẹ̀lú wọn ti ṣe ṣe ẹ̀ẹ́dẹ̀ jáfà ṣàlọ́ nígbà sáà ní gba tàbíà á ti pé ilé wọn náà yẹn ti gbà èyí ti pé wọ́n pè lọ wọ́n ti pè lọ sílẹ̀ àlẹ́sọ̀lá àkóyè bí ilé àlẹ́sọ̀lá jẹ àmọ́ ilé wọn náà lọ́wọ́ ti wá àkóyè. ara ara ọ̀ tó kú lọ ibi tó ti lọ òkú wọ́n gan tẹ́múra rẹ̀ ìwọ ọmọ ọdún mọ́ra rẹ̀ ọdún àwọn àgbà pé ilé ànẹ́bí náà ni mọ́sálásí àmọ́ ní mọ́sálásí àbí jókòó sí táwọn èèyàn ti inú mọ́sálásí ni ànẹ́bí jókòó sí táwọn èèyàn ti tàbí àfọ́ ọmọ wa fẹ́ ìdá Aisha radiyallahu anha ó ní mò ń wo àfonífojì àwọn ẹlẹ́kùn báyìí mo fi ń wo reactions ànẹ́bí

sábà máa wá sí ìdájà ní máa sí ìdájà gbogbo àwọn tàbí fi máa ń fi wọn ó di olóhùn òun wo ẹni alìsọ̀pẹ́lẹ̀ àti ìsìlẹ̀ àti ìjọpẹ́ ilé rẹ̀ náà ni máa sí torí ẹ̀gẹ̀nà ilé rẹ̀ náà wọ́n fi àwọn yàrá ẹ̀ tí ilé máa kọ́ lẹ́yìn báyìí wọ́n fi àwọn yàrá ẹ̀ tí ilé rẹ̀ ó di yàfà zubairu ibi ìdí ni àbí alhamis bá gbèrà gbà mí insha Allah mú ní alhamis sallallahu alaihi wa sallam